èyí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni ìdí tí ọba olúwo tí ò fi lè ṣe tí ọ̀pọ̀lọpọ̀ ń lérò pé ó yẹ kó ṣe pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ń sọ̀rọ̀ nípa ọba olúwo àbí tá a bá ń sọ̀rọ̀ nípa ọgbà àwọn ọba nílẹ̀ yorùbá ní tó fojú hàn ni pé nínú ọba tí àwọn èèyàn nífẹ̀ẹ́ tó lókìkí tó hàn káàkiri àgbáńlá ayé lásìkò tá a wà yìí ọba olúwo jẹ́ kan gbòógì bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan nílẹ̀ yorùbá àtàwọn ibìkan wọ́n kórìíra olúwo torí nǹkan mìíràn sì kọ́ torí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ kí olúwo kó gbé ẹ̀sìn ìṣẹ̀ṣe kó gbé lérí kó máa fi yan gàn gẹ́gẹ́ bí ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n ìdálù òun nìṣèlú gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ ohun tí wọ́n ń ṣe nílẹ̀ ibì kan tó yẹ wọ́n wọ́n á máa ṣe nílẹ̀ ibòmíì kó kábùkù bá wọn àbí kó yẹ kó jẹ́ ọ̀yẹ̀ ẹlẹ̀ fún wọn. Hmm. ìlú Ìwó tẹ̀ ń wò yìí tẹ́ ẹ bá tólúwò bá múra sí ẹ̀sìn tólúwò ń ṣẹ̀sìn ní tí ń ṣe ń wò lólúwò ń ṣe o ntolúwo bá níwò lolúwo ń ṣe o ẹ̀yin tẹ́ ẹ lérò pé olúwo ọ̀n yẹpẹrẹ ẹ̀sẹ̀ ṣe ọ̀n tapa sí àwọn rúmọlẹ̀ kínní kankan olúwo ò lè ṣe ń tọ́jẹ rúmọlẹ̀ kò sì lè ṣe ń tọ́jẹ mọ́ bí ọ̀rọ̀ ẹ̀bọ ìdí ni pé ọ̀bẹ̀bọ ńlẹ̀ níwò ìwé sì ṣèlú ẹ̀bọ tá a bá ń nípa ìlú Ìwó ìlú tó yẹ pé a lè pè ní orírun ẹ̀sìn ìsìláàmù lórí ilẹ̀ yorùbá ni ìlú Ìwó jẹ́ kódà nínú ìlú Ìwó a lè rí ọmọ Ìwó kan tó jẹ́ ojúlówó ọmọ Ìwó tí ó kórìíra nǹkan tí Olúwo ń ṣe ẹ má sì mí gbọ́ o a lè rí àwọn tí wọ́n kórìíra Olúwo látàrí bóyá nǹkan kàbí kejì jọ dà wọ́n pọ̀ ṣùgbọ́n nǹkan tí ń ṣe tó mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ lè rọmọ òwò tí ó kórìíra rẹ̀ tá a bá rọmọ òwò tó bá lòun kórìíra nǹkan ìyá jẹ́ pé ìgbìyànjú àwọn bàbá wọn ó fẹ́ kó dànù nù bó o ní ọba kún ó sì wá jẹ́ ń wò tí ó wà lóhun ó ṣe nǹkan mi a jẹ́ pé gbogbo àwọn gbìyànjú àwọn bàbá bàbá bàbá bàbá bàbá àwọn bàbá wa ní inú ilé amí àwọn bàbá wa nínú ilé bàbá wa rórẹ̀kì Baba wa muzakiraini bàbá wa olùkọ́ àgbà hmm? Baba wa lálòyẹ àwọn baba wa baba wa àsọ̀kan Baba wa alága àsọ̀kan hmm? alága àsọ̀kan alimọ́gàjì àwọn bàbá baba baba baba baba bàbá bàbá tí wọn pọ̀ lọ ń wò bá gbogbo ògùn ẹjú hàn bàbá yẹn àtàwọn tí wọn ti lọ àtàwọn tí ń bẹ ní ìsìn ajẹ́pẹ́rú ọmọ bẹ́ẹ̀ tí bá ń rò pé ntolúwo ń ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn òun kórìíra rẹ̀ jẹ́ pé ó fẹ́ jẹ́ kí gbìyànjú àwọn bàbá àwọn kó fìdí rẹmi nù àbí kó wọ́ ọ̀kùn. ojúlé ọmọ yorùbá olúwo lè ṣe nǹkan míì kọjá islam pàápàá jùlọ nílùú ẹ rántí pé ńgbà tí bàbá olúwo kọ́kọ́ dé àwọn náà gbé ọwọ́ kan wá tí wọ́n ṣe bí ọ̀rọ̀ pé Odùduwà bá a ṣe ń ṣàdúrà fún Ànábì sallallahu ká máa ṣàdúrà fún Odùduwà náà wọ́n tètè pè wọ́n sákèésí pé bàbá olúwo wọn è ṣe bẹ́ẹ̀ o ó yàtọ̀ síra wọn o ó yàtọ̀ síra wọn o ṣùgbọ́n bàbá olúwo náà wọ́n jẹ́ nìkan tẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ń darí rẹ̀ pápápá bí ọgán bí eré bàbá olúwo náà ṣe kínni wọ́n tètè ṣàtúnṣe ọlọ́run darí wọn ẹ wá wọ àgbésẹ̀ tí bàbá olúwo ń gbé lẹ́yìn ìgbà náà eku wa ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ ọmọ èèyàn ń fọhùn bí ọmọ èèyàn nínú ìlú Ìwó àtàgbègbè rẹ̀ tá a bá yìí sọ̀rọ̀ nípa ìlú tí ìfọ̀kànbalẹ̀ ń bẹ́ńbẹ́ nílẹ̀ yorùbá ọba tó ní ẹ̀mí mo fi búra ẹ̀yin náà sì lè jẹ́rìí sí tẹ́ bá fẹ́ ṣàbòsí ìlú wo ni kò síbi tí yóò sì bàjẹ́ o ṣùgbọ́n tá a bá ń sọ nípa ìfọ̀kànbalẹ̀ hmm, ìwò ìwò náà múpò ó múpò tó pọ̀ nílẹ̀ yorùbá so ẹ mọ́ retí pé olúwo ṣe nǹkan mi lẹ́yìn islam kò lè ṣe nǹkan bóyá tẹ́ ẹ bá ń bólúwò jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ jáwọ́ ń bẹ̀ ìdálù òun nìṣèlú o ẹni tí wọ́n ń ṣe nílùú Ìwó tó lùwò bá ń lẹ̀ lólùwò ń ṣe o ẹran tí bàbá olúwo náà ṣe dé o gbẹ̀mí náà ṣe dé Ìwó omi Ìwó ìṣesí Ìwó ẹni tí wọ́n bá ń lẹ̀ ó yí bàbá olúwo náà padà wọ́n padà balance ẹ̀rú bàbá ṣe wá ń jayé tí bàbá ń jayé ọlọ́ba ọkàn wọn balẹ̀ wọn ò ní problem kọ̀sẹ́ni tí ò ní problem nínú ayé tí wọ́n bá tiẹ̀ ní kọ̀sẹ́ wọn dìdàkudà bàbá olúwo kọ́lọ́ ń jẹ́ kí ẹ̀mí yín ogun ẹ̀yin tẹ́ ń bá olúwo dìtẹ̀ ẹ ẹ̀já ẹ̀já jáwọ́